الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألا أكفهم ونوبا ọba tí yóò kù àti ìrádà rẹ̀ alkaoniya tí oníkàmọ́bẹ ní ààyè yìí ní àkókò yìí gẹ́gẹ́ bí àwa ti ṣe gbàlérò owó ọlọ́mọba àna ọ̀tá alábẹ́ adáwọ̀pẹ́ fún lórí ọlọ́kan òjọ̀kan orí tí ó ń ṣe fún wa lẹ́pẹ́ yìí ti ṣe ọ̀gá orí tí ọlọ́run ṣe fún wa òun náà ni pé ṣe wá ní mùsùlùmí ó ṣe wá ní ẹlẹ́sìn ọlọ́run ó ṣe wá nínú àwọn ọmọlẹ́yìn anábíà muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n wá àgbọ́yé ẹ̀sìn káàkiri ànábì ti ti sọ́nà ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n yóò ṣe lọ òbí ìkáyọ̀rọ̀ kò fà kí ló fi ti gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ti fẹ́ ṣe lórí yóò fún lágbọ́yé abẹ́rẹ́ wọn bá sánà wá tí à ń gbọ́ àti bí àfigbọ́ sẹ́yìn àti sásùn wọn gbọ́ kọlọ́njẹ́ kí o ṣe wá ní àǹfààní kọlọ́njẹ́ kí ìjókòó wa yìí jẹ́ ìbálẹ́jọ́ oríire fún wa ní ayé àti ní ọjọ́ gbẹ̀dẹ̀ àti àmà. ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run kọ́ máa bá nígbà muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run rẹ̀ ti wá ó wá tó wá tó dún ọ̀nà àtọ́lọ́run ó wá ṣàlàyé ẹ̀sìn wa fún wa ànábìtì ṣàlàyé ẹ̀sìn yìí. ó pé àmọ́lẹ̀ tọ́lọ́ ń gbé fún kò fi nǹkan kan sílẹ̀ láì sọ fún wa tó pé nígbà tí arábí ó fi papòdà wọ́n sọ láàrin àwọn sọ̀hábà pé tí mo jíṣẹ́ àbí ìjíṣẹ́ àwọn sọ̀hábà náà jẹ́rìí ànábì tí ń ká sókè ọba nínú tó wọn ni ìkẹ́ Muhammad tí ó bá àwọn tí ó sì bá wọn ara lé rẹ̀ kó bá wọn ìyàwó rẹ̀ kó bá gbogbo wa sí àárín ìlànà rẹ̀ náà lápapọ̀. akíra wa ní ọmọdé àti ní àgbà ọkùnrin àti ní obìnrin pàápàá jùlọ àwọn ọmọ ìyá wa àbáwọn bàbá wa àti ìyá wa tí ọlọ́run jogun àyè yìí fún tọ́lọ́run ṣe ní okùnfà dáadáa báyìí abẹ́rẹ́ ọba sanu àtàlá tí wọ́n mọ́dún ńlá dáadáa a kí àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ elétò mọ́ṣáláṣí wa yìí àwọn ni ọlọ́run sábà bí ìjókòó yìí torí gbogbo wa ẹ̀rí àwọn àfáà tí wọ́n wà ń bì tí wọ́n ń ṣètò mọ́ṣáláṣí wa àwọn náà ti tó sọ gbogbo nta àfẹsọ wọ́n ti sọ pọ̀lọpọ̀ ẹ̀ ṣùgbọ́n ìjókòó yìí yorùbá mi sọ àwọn alẹ́ ìbéèrè wà sáfọ́ wa látara ẹ̀yìn ẹ̀dùn wa dá sí òun ni pé ní kọ́ọ̀mù ìjọ kan ni wọ́n làyẹ̀ ìkọ̀dẹ̀ ní ìṣòwò ẹni tó bá ti rí wọn kálẹ̀ yóò rí pé tó bá bá wọn ṣe ẹni tí ó jẹ lórí rí ni. abẹ́rẹ́ ọba sùpánà wa fàálà ó ṣàlékún dáadáa wọn fà wá ó ṣàlékún ìmọ̀ wọn àti àlùbáríkà wọn fún wọn dùn wọn ládàá ìjókòó tí wọn gbé kalẹ̀ fún wa yìí. àwa ti gbogbo wa náà ní ọmọdé àti ní àgbà ọkùnrin àti ní obìnrin abẹ́rẹ́ ọba sùpánà wa fàálà àyẹ̀lẹ́sẹ̀ pàdé ẹ̀yìn wọ̀lá àmàlà sọ̀rọ̀ ha ó fún wa nínú àgbọ́yé ó sì lè jẹ́ kí a lè ṣiṣẹ́. ẹ̀rí tí àmọ̀ bí bára wa sọ̀rọ̀ ní àsìkò yìí látara kí n tó lọ a kí àwọn àlùfáà wa ti dúpẹ́ lọ́wọ́ wọn àwọn àlùfáà tí wọ́n ti bá wa sọ̀rọ̀ láti àná pàápàá jùlọ àwọn sáàtò wa Sulemani Kamfa tí wọ́n tẹ̀ sọ̀rọ̀ sẹ́yìn kọ́nà wa sanu wa sàlá tí ó bá fún wọn dé ilé wọn ní ayọ̀ àlàáfíà ó ṣàlékún dáadáa tán náà. ẹ̀rí ohun tí àwọn òbí bára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn sáàbù àti sáàbù Ibrahim ọ̀gáníjà ni wọ́n ti sọ síwájú. òun náà làkọ́lé kan tó lọ báyìí pé ní asọ̀lá wàhùkùmù tààríkì hà yẹn pé ìrun kíkí àti tó rọ̀ mọ́ àìkírun irun kíkí àti ntòrọ̀ mọ́ àìkírun àkọ́kí ni irun kíkí ìkejì ni pé ẹni tí ò bá wá kírun kí ni ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn yìí láì sí ìwọnú ọ̀rọ̀ yìí àwọn náà rí pé mo ò dúró yìí agbọ́nrin tó fẹ̀ ní ó sì ní í ṣe pẹ̀lú nǹkan tó ṣe pàtàkì nínú ẹ̀sìn wa àwọn àlùfáìsì àwọn ọ̀sán kankan fún wa pé ní tẹ́ bá fẹ́ mọ̀ bí nǹkan ṣe ṣe pàtàkì tó tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹ wo ohun tó rọ̀ mọ́. ẹ ń pẹ́ ọ̀rọ̀ wa ẹni tó rọ̀ mọ́ ẹni tí ó jójú ṣe gbogbo wa ni táàtì lè má ṣe tó sì jẹ́ òkú kan gbòógì nínú ẹ̀sìn Islam agbọ́n nìkan tó fẹ̀ ní tó yẹ pé ní irú ìjòkó wa yìí nìkan gbogbo ń tí a bá sọ fọ́nrán jẹ́ kí ó jẹ́ okùnfà oríire fún wa láyé àti lọ́jọ́ anábìwá Muhammad nígbà tí muhammed bin jabal rọ̀dí ọ̀la àlè òkè wa lájọ́ kan ó wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ nípa ọ̀rọ̀ ìjẹ́ mùsùlùmí kí náà ṣe ní islam sáàbì dúró déédéé ntálẹ́bí kan sọ fún jọ́nà ẹni pé làkọ́dísà àìsà ní àbíyìnmí nǹkan ńlá lọ́wọ́ á yìí o ṣùgbọ́n ọlọ́run àmọ́ ẹtí rọrùn ẹni tọ́nà ọba ti rọrùn báyìí abẹ́rẹ́ ọba sùpánà wa tààlà gbogbo ntí abamẹnuba lórí ìdókòwò wa yìí kọlọ jẹ kí ó bá ìlànà ti tiẹ̀ mu àti ti ìlànà òjíṣẹ́ rẹ̀. irun kíkí òkú kẹgbòógì ni nínú Islam tí ó sì pamọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa ó rẹ̀ ní tí èsè mùsùlùmí ó mọ̀ pé kankan wà ní ẹ̀sìn wa tá ń pè ní òǹdó. ipò tó sì wà ní Islam ipò ńláńlá ni ìyẹn náà ló fi máa wọn àbá wa ronú pé ká mọ ipò ẹni tí èyí bá kí kẹrin tí ti ń kí náà mọ kò tó ń wà. àkọ́kọ́ kí náà ń pè ní irun èdè lárúbá rẹ̀ à ń pè ní asọ̀lá irun kíkí. irun kíkí yìí kẹ́lí wọn ó ní mọ̀lìlúùlù ẹni tó ń tọ́ka sí nínú èdè lárúbáwá kẹ́sì ìpínlẹ̀ tó dé. bàbá ní kí náà ń pè ní àsọ̀lá àtúlédè lárúbáwá òun náà ní àdúrà àdúrà ṣíṣe. a sì nínú alukur'an kẹrin nítorí wọn kánú àtàlà ti sọ fáwọn ìgbà muhammad sallallahu alayhi wa sallam ní kúndùmí àmúwálì ìmùsọ̀dàkọ̀ gbà nínú owó wọn sọ́dà kọ̀ ìyẹn pé zaka zaka láàbù ń bẹ̀rù sí o yẹ bó ti wà ló tẹ̀sí àwọn àfẹ́sìn. ó tún mi ní àmúhálì yìí sọ́dà kọ̀ gbà nínú owó wọn zaka torúkọ lórí ìlú ó gba zaka lọ́wọ́ wọn lẹ́yìn tó kọ́ hírùhùn bíhà láti máa fi fọ̀ wọn mọ́ wàtúzà kíhìm láti máa fi mọ́ wọn bí kùdìẹ̀kùdìẹ̀ àbí máa fi má wọn owó yìí níbi àwọn nǹkan tó rọ̀ mọ́ tí ò dáa wàsọ́lì àlẹ́ yìí tọ́ba wa gbà fún wọn ṣàdúrà fún wọn ìnà sọ̀lá àtàkàtàkà nù tọ́lá dúrà tó bá ń ṣe fún wọn ìfọ̀kànbalẹ̀ ní òun ẹ̀jẹ̀. ẹni pé kẹ́lí máa sọ̀lá ní alukur'an fún wa ń ṣùgbọ́n nígbà muhammed rasulillah ń tọ́wọ́ ètò ìjẹ́kílẹ̀ yìí wáyé pé kẹ́ àdìsí kan wà nù sọ̀hẹ́sì muslim tí abdullahi bin abil alfa tó gbà wá. ó ní tí àwọn èèyàn bá mú sàkáwájú ànábì muhammad sallallahu alaihi wa sallam ànábì àṣàdúrà fún wọn. ìgbà tí bàbá tòun náà wá yọ sàká tiẹ̀ sọ́gbẹ́ lọ́dọ̀ ànábì ànábì wá ṣàdúrà fún bàbá wọn pé allahumma salli ala ali abi awfa ọlọ́ọ̀bá ń kẹ́ ìdílé àbí awọ́fà sanu fẹ́gbẹ́ sàkáyíwá. eléyìí fi hàn pé ní àdúrà àti sọlá àtúntọ́lọ́ ń pa níbi láti ẹ̀kọ́ ṣe ń bẹ ìtumọ̀ rẹ̀ lédè lárúbá òun náà ní àdúrà ìyẹn nínú alukur'an. tí a lọ lọ hadithi anabi muhammad sallallahu alayhi wa sallam anabi náà sọ nínú hadithi kan tó fẹsẹ̀ nílẹ̀ nínú sọ̀rọ̀ muslim pèsè ọdún ìyá àkàdùkùn fàlíyòjè sọ́mà pé ẹnìkan kan yín sápèjẹ́ òjẹ́ pé ìgbà gbọ́dọ̀ gbọ́ irú àpèjẹ́ tí wọ́n ń sọ o èyí tó gbófin ẹ̀sìn mú ni o èyí tí ibi sọ́tí fẹ́ ṣe tí wọ́n ti yapa fi tọ́lọ́ lẹ́pẹ̀ ẹ̀ sí kọ́nyọ́ fẹ́ ṣe ń fẹ́ ṣe kálífà kan ń fẹ́ mu sílẹ̀ ìwọ́n náà fi ní alága kọ́ wa lo àdíìsì pé àmẹ́bí ni á jẹ́ pé ìlú yẹn o sọ́mà pé ẹ ti di ń tó tọ́ inú ojúṣe mùsùlùmí sí mùsùlùmí ni. ànígbà tó wà ní kárànà mùsùlùmí sẹ́yìn máa wá lọ lóòde sẹ́yìn ọjọ́ pé ìyàwó náà ń ṣe ní àwọn ń ṣèkó ọmọ náà pé yàn àgọ́ lẹ́yìn ẹ̀sẹ̀ ìpàkùn jẹ́ pé kéèyàn ti ẹ̀ wálé o. sẹ́yìn bá jẹ́ ni tí ó gbà wẹ̀ fàlìyẹ́sẹ̀ àm kóyá fẹnu ba nǹkan nínú tí wọ́n gbé kalẹ̀. kódà kò ti jẹun tẹ́lẹ̀ torí pé yẹn ni ó dùn mẹ́ni tó pè é ànábi wa sọ wa nǹkan sọ ìmọ̀ ṣùgbọ́n ká ipẹ́ nìyẹn gbàwẹ̀ ńjọ́ náà ìwé bọ́ sọjọ́ tí yẹn ń gbàwẹ̀ bí ọjọ́ monday thursday àbí àyàmì bíi ní àwọn ọjọ́ tí à ń gbàwẹ̀ tí òfin tó takò nínú ẹ̀sìn táwa pé yẹn tó de ànábi tí o bá ti ẹ̀jẹ̀ ń falẹ̀ sọ li kò yà ṣàdúrà lórí bá gbọ́ bẹ́ẹ̀ pé kò kírun à ń kírun tẹ́lẹ̀ náà yẹn tó falẹ̀ yìí sọ li ṣàdúrà fẹ́ni tó pè kọ́ dùnú kọjá pọ̀ tó wà lórí ìbáàdà náà fi jẹ́. nígbà fẹ́ mú bí àdìsí eléyìí náà ni pé kẹ́lú máa sọ láti mú ẹ̀mí máa ná àdùá lọ́gàtà. káwa lọ lọ ẹ̀sìn torí pé àdùá yìí máa pé sọ láti ní dùá kẹ́sìn tó dé eléyìí ti wà nù lọ́gà náà bẹ́ẹ̀ náà lárúbá ti mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ǹgà fẹ́ ti dé torí pé ara asaru lọ́gàtà làrùbíyà àsaru kùrán àdà yẹn pé ara orípa tí lárúbáwá àbí tí kùránì wa ṣe fún èdè lárúbáwá mi. àwọn ọ̀rọ̀ mi wà pé pé ó ní bí lárúbáwá ṣe ń lò tẹ́lẹ̀ kẹ́sì tó dé tẹ́sì bá wọn yí padà pé bẹ́ẹ̀ ti máa lò ó sí rè túrẹ̀ ní sọ láti fi àǹtò fún ara rẹ̀. ẹ̀rí ká fojú tẹ̀sìn wo kí là ń pè ní irun kíkí. òun náà ni pé tààbùdòlélá àtààbùdòlélá ká sin lọ bí àkèwálẹ̀ ni. pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan sheikh uthaymeen rahmatulah alayhi ẹni ká fi kókè mọ àlùmọ́tìn àwọn ọ̀rọ̀ kan tá a ti mọ̀ wà á kó ara ni àtàwọn ẹgbẹ́ kan mọ tá a ti mọ̀ torí tá a bá sọ pé àwọn ọ̀rọ̀ lásán ẹni tó fi yorùbá kí irun kílò náà ń sọ ọ̀rọ̀ ni òṣèkèdè lẹ́yìn náà lẹ́ni ọ̀rọ̀ ni ọlọ́run tóbi ṣùgbọ́n mélòó ló mọ̀ ṣùgbọ́n ìgbà àti mọ̀ yìí àwọn àwa mùsùlùmí mọ̀ kódà yìí tó ṣe mùsùlùmí wọn fún aláwọ̀ akpárò ní tá a fi ń kírun ni. àwọn ọ̀rọ̀ kan tá a ti mọ̀ àtàwọn ẹ̀ṣẹ́ tẹ́nìkan náà bá ń kú bákan sí tí ò bá jọ ìtọ́lọ̀ ń fi rán ẹgbẹ́ Muhammad sallá kí ni gbogbo wọn sọ fún alọ́ òrùkú pípa àti mọ̀ bá a ṣe ń rùkú. kí láti bẹ̀rẹ̀ rẹ̀ ìbáàdà yìí àbí ìjọsìn yìí àábẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu akbar gẹ́gẹ́ bá nílò àfihàn sọ̀rọ̀sọ́lá bóyá sọ fún wa pé ní mista ọ̀sọ̀lá àtẹ̀kùbẹ̀rẹ̀ ìta fi ń ṣí náà wọnú òrùn pa wọnú òrùn òdì tẹ̀kùbẹ̀rẹ̀ sábà ti kábàrà bọ́ọ̀ ṣe kọ́mọ̀ sọ wọlé ṣe nǹkan mí lẹ́yìn ìgbà náà ìgbà tó wá ti kábàrà ó ti wọnú òrùn. wàtà líle ha lẹ́yìn náà ìta fi parí rẹ̀ pa kírun eléyìí ní irun lédè nínú ẹ̀sìn ẹ wá ní sábà ń sọ kẹ́lìmọ̀ irun lẹ́ni èyí tá a gbà lérò nìyí tó jẹ́ tinú ẹ̀sìn èyí táwa ń ká sọ láti torí àwọn àfa ẹ̀sìn àmọ́ sọ pé ní alhakọ́ ìkìlọ̀gà àṣẹrẹ̀ ẹ̀yà mọ̀kàndámọ̀tún alẹ́ alhakọ́ ìkìlọ̀gà ẹ̀yà ẹ̀rí ìtàgọ́yé nínú ẹ̀sìn lákọ̀ọ́kọ́ tì kákò lórí ìlú ká lọ bí tàwẹ̀ ká ń ṣàpèjúwe. táwọn àfa bá fẹ́ sọ̀rọ̀ àwẹ̀ lóga lédè wa ní alimsak ìkóra dúró. ẹgbẹ́ òkúgbẹ́ tó bá ti kóra dúró lórí nkankan ó lè sọ fún gbàwẹ̀ ṣùgbọ́n yẹn nínú èdè ni yẹn ni Mariam alayhi salam ló sọ nígbà táwọn èèyàn ń bi pé báwo lọ ṣe bímọ olóòní kó sọ pé fàkúlì ìní nàzàtúlì àfúrán ní sọ́wọ́mọ́ni mo ti dámọ́jẹ̀ mo ti wájú ọlọ́run pé mò ń gbàwẹ̀ irú àwẹ̀ o ọ̀là òkàlìmọ̀ ìyá ọmọ ìhùsí ìyàwó ní bẹ́ẹ̀ni kẹta sọ̀rọ̀ lẹ́nu. àwẹ̀ olóba imfaq alimfaq alikalam oko ni dúró láti sọ̀rọ̀ ṣùgbọ́n nínú ẹ̀sìn sábàní asọ́ òkúba náà la mọ ti àgbàlérò sọ̀rọ̀ ń sábà wá sọ́mí kéde mánà dùá bó ti ẹ̀ jẹ́ pé àwọn àfáàn sọ fún wa pé ní ara àdúrà yẹn láti padà mọ́rọ̀ ọ̀run torí pé nta ń ṣe lọ́pọ̀lọpọ̀ lórí irun àdúrà náà ni àǹbẹ̀lọ́ ni kábẹ́rẹ́ fátíà ni kábùkù ni kápẹ́júdù ni wọ́n á béèrè tí wọ́n fi àwọn àlùfáà akẹ́tọ́ dìde ń sìn ètò àlè tàdúrà báyìí lórí irun torí pé anáà pé àyè àdúrà ni. ẹ̀wá lọ́rọ̀ ọ̀run yìí ó ṣe pàtàkì ọlọ́run náà ti kà fún ó jẹ́ pé ní òun ní àwọn orígun tó lágbára jù nínú yìí tá a fi ń ṣiṣẹ́ tá a fi ń sin lọ́n. òun lórígun tó tẹ̀lé àṣàhàdàfàn ìjẹ́rìí méjì tí fi ń jẹ́ bá a fi ń jẹ́ mùsùlùmí. pàṣẹ ni ọlọ́run là á máa sìn àní sìn nǹkan míì lódodo àyàfọ́lọ́. àtúbọ̀ nípa Muhammad fọ̀rọ̀sọ́lá ìlànà rẹ̀ là á máa fi sin lọ́n. sábà ti níyẹn tó sí ìsìláàmù á ti dúró kò sí tó tún tó ìrún náà ara ìṣe pàtàkì rẹ̀ ni pé ńgbà tọ́lọ́ wọn ṣe lómi fún ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bí ànábìwá Muhammad sallallahu alaihi wasallam lòkè ní yẹlẹ ń pè ní al-Mi'raj ọlọ́run bí ànábì lòkè láti lọ fún ní òfin tó lágbára yìí jẹ́ pé ní àwọn òfin yòókù ilẹ̀ lànàbí wà tọ́lọ́ ti ń ran al-Malaku ti ń sí ìgbà tọ́lọ́ ìgbà káwọ́ dé ilẹ̀ ń bí náà ni àlùmọ́lá tó ti wá bá àlùbọ̀ Muhammad asọ́lá tó ti sọ fún. ìgbà tó ráwé ó de àtàwọn iṣẹ́ ìjọsìn ní ìbẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àtọ́nà wọn fẹ́ ṣe ìrun ní òfin fún àlùbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run kí àlùbí wa gbà lókè yẹn lánàá sí al-Mi'raj. bẹ́ẹ̀ pé ọlọ́run yìí àlẹ́ ìtura káàdà ó súnmọ́ lọ́wọ́ bá rẹ̀ pẹ́kípẹ́kí ọlọ́run ti fún láwọn nǹkan tó fún lófin inú rẹ̀ náà nínú. ẹni ìjánu ní ìlòkè láti lọ gbàrún eléyìí ń tọ́ka pàtàkì àti ipò ńláńlá tí wọ́n wà nínú ẹ̀sìn wa yìí. bákan náà àníbà Muhammad sọ̀rọ̀sọ́lá obì abẹ́yìnrún táwọn òye o ò ní amúdùl Islam ò ní òkú Islam yẹ́wọ́n ní sísọ fún akúnyẹ́ rasul amur al-islam nǹkan tó jẹ́ gbòógì tó gbọdọ̀ gbá lọ́wọ́ ọmọ ènìyàn tí ò bá fẹ́ sáyé wá òní ẹni kó jẹ́ mùsùlùmí tó bá wà wà ní islam sáà mọ̀ pé ó mú òkú islam dání wa àmúdùgù òkú islam náà ní asọ́lá yẹn pé ìrùn kíkì. àfihàn àfàṣà kìí san tẹ́tà àlàyé ọ̀rọ̀ yìí pé ó dàbí tẹ́ǹtì ni tá a bá fi òkú mu dání òfin fi ń jẹ kò ẹ̀ náà ní islam ọmọ ènìyàn tí ò bá fi irun pé dúró kò sí tó ń jẹ́ islam. bákan náà nínú pàtàkì ọ̀rọ̀ ọ̀run rẹ̀ ti ṣe àárùn islam irun jẹ́ àwọn símbọ̀ àbí mọ́tò tá a fi mọ̀ pé àṣà islam lélẹ̀. ànábì wa muhammad sallallahu alaihi wa sallam tó bá náà sọ̀hábà lọ́lú kan pẹ̀lú ọba wọn jagun yóò wá sọ́kọ́ pé ẹ kọ́kọ́ dúró náà o ẹ kọ́kọ́ dúró sílẹ̀ bá mọ́ báyìí ẹgbọ́n tí wọ́n pèrò ń bẹ̀. ìtumọ̀ pé ní àmì táàbù mọ̀ pé ìlú ìlú Islam ní ká mọ ẹrínu púpẹ̀ bìtẹ ẹ pé ní oríṣiríṣi ìròrí àwọn àlàkárì wá fìdà àwọn ìròrí tí òjò mọ́ ti wá táwọn èèyàn lọ kó wá láti kó wọnú Islam lẹ́yìn àwọn èèyàn sọ pé ntánẹ́bí pè ní nǹkan yìí tá a fi mọ̀ mọ̀ ní Islam yìí pé ń di sọ́kùn yẹn láwùjọ kò yẹ ká máa pèrún mọ́. inú nǹkan ẹ̀ṣà tó yẹ kí a rí inú ìlú ìsìlámù bá ìlú yo ìsìlámù wà ń bẹ̀ òun náà ni wípé ní kàmọ́rí kí wọ́n pèrún. bákan náà nígbà nígbà tí ó papòdà tẹ́tẹ́tẹ́ yẹn bá wà lọ́wọ́ gbà tí yẹn bá fẹ́ kú nínú téèyàn máa ń sàtọ́lẹ̀ ẹni tó bá wúwo tó tóbi lèèyàn máa ń sàtọ́lẹ̀ rẹ̀ fún yẹn nǹkan báyìí lọ́wọ́ rẹ̀ wọ́n mọ̀ ní. ṣùgbọ́n àtúnlẹ̀ kíláà lẹ́bi sọ fún wa ń jọ́nà sálẹ̀ mi sọ fún wa pé ní àsọ̀láta àsọ̀láta wọ́n mọ̀ mọ́lá káfí àyèmánu kan. irun kíkí dọwọ́ yín ẹ̀yin ń mọ̀ mi. irun kíkí dọwọ́ yín ìmọ̀nà ìṣẹ́gun sọ̀láta ẹ̀dún ní márùn kíkí lẹ́yìn náà wà mọ̀ mọ́lá káfí àyèmánu àti pé àwọn ẹrú tẹ́ bá wà lábẹ́ yín ó dọwọ́ yín ètò wọn dáadáa. jábá ní káwọn sọ pàtàkì irun ìyẹn gan tó ní jòkó táwọn àyà tó wá lórí ẹ̀ ní àbáwọn àdìsí ànábà Muhammad sallallahu alaihi wa sallam àbọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú wa. ṣùgbọ́n torí àsìkò ká lọ fi pọ́ǹtì míì ó lè pe irun kíkí òun gan lójú lówó ìjọsìn. eléyìí kálíwì ọmọ ṣẹlẹ̀ fàtọ́lá nǹkan tó dé gẹ́ni gbogbo àwọn àlùkùmọ̀nù sáàlì kọ àwọn ìjọ tó ti ṣíwájú àwọn ànẹ́bí tó ti lọ kálíwì tó dé nínú tọ́lọ̀ ń gbélé wọn lọ́kàn ìgbọ̀dọ̀ mẹ́jẹ tó fi ń jẹ́ lẹ́sìn òun náà ní kẹ́kìrún iṣẹ́ lẹ́sìn ẹgbẹ́ tó bá fẹ́ ìyẹn láwùjọ wa yìí tó bá gbọ̀gbọ̀n àwẹ̀ wọn ní olùjọ́sìn ọlọ́run tẹ̀wá wọn olùjọ́sìn ìmọ̀ ṣe o. kánilábàjá ni kan máa ń gbàwẹ̀ ni kò tẹ́lẹ̀ tí obìnrin yẹn a ti mú ọlọ́run pé ọlọ́run là á mọ̀ ẹsẹ̀ àníṣe nǹkan mi. ìkẹ́sùn kì bá àbùmọ̀ pé yẹn ń jọ́sìn fọ́lọ́ ọ̀hún lè pé yóò mọ̀ ṣe o. táwọn ọlọ́run fọ́ọ̀kù kọ́ra ìgbà tó lọ́run sọ àlẹ́bí àmúsá lòjíṣẹ́ tọ́lọ́ sọ pé ní fàtẹ́mi gbọ́n tí mo fẹ́ ṣe látọ̀ọ́lẹ̀ fún ẹ. ànẹ́nì àná wá láàrin lá ilà àná nǹkan àkọ́kọ́ mi ọ̀ọ́lẹ́ jọ́sìn fún nǹkan mi o èmi nìkan lolùjọ́sìn fún fàbùdù ni nǹkan ọ̀yà àmọ́ ìjọ́sìn fún mi wà á kí mi sọ láta ìdíkiri nǹkan àkọ́kọ́ mi tó bá sọ fún lẹ́ lọ́rọ̀ lókì. nǹkan àkọ́kọ́ tọ́lọ́ ń sọ fún àlẹ́ mi ra mọ́ta ti gbà kọ́ olùjọ́sìn fún tí ọ̀gbọ́n àjọsìn fún nǹkan mi òun náà nínú. bákan náà sọ fún Musa àti Harun ọlọ́run wà wáyé náà ilà Musa wà asọ fún Musa àtọmọ ìyá rẹ̀ ti Harun à ń sábà wọ ààyè lìkọ́ọ̀lì fún mọ̀ bí yẹ pé mísírọ̀ kẹnu ẹjọ́ bí àtàwọn ẹjọ́ yín wọ̀jẹ̀ alùpùpù yóò sàkùn kébìlà ẹ wá tẹ̀lé yín nídàájú kọ bí tẹ́sí máa kírun wà kí mo sọ̀lá àtẹ̀sí máa kírun bẹ́ẹ̀. ilé ìtàlẹ́bì mọ́ta kálífà rò pé ntí ń jẹ́jọ́ ti bọ̀ láti pinlẹ̀ nǹkan gbòógì ń bẹ nínú kíkí. bákan náà ni wa ẹ̀yìn sàlẹ̀ ibi tó ti ń sọ̀rọ̀ ń tó ń sọ pé èmi fẹ́ rí ẹrù ọlọ́ọ̀ni mi àbárí àlìkìtà ọlọ́run fún mi ní ìlú òfin ìdẹ̀ sí láti gbogbo ló ti sọ̀rọ̀ ìkàlẹ̀ wàjà àlà ni ìnàbí yá ó lè tẹ̀mí lánàá bí ọlọ́run wàjà àlà ni mubaraka ní àyìnàmọ̀kùn gbogbo bí ti ń bá wà àyè àlùbáríkà ni wà àwùsọ́ni bí sọ̀láàtì wàzàkà mọ̀dúndú àyàn yẹ pé lópin ìgbà tí ìbá ti ń tẹ̀mí o ìtọ́lọ̀ ni kí n máa ṣe kí n máa kí n máa ìyẹn tàlẹ́bí wa Isa alayhi salam mẹ́rin tó ní ibi tó wà ń sin náà lóun làbọ́ ti ń tẹ̀ ní àdídé òbí padà wá lé ayé àgbọ̀dọ̀ nílò ìpánẹ́bí wa Isa ti kú o kò kú ọlọ́run la gbé sókè ní padà bọ̀ mọ̀ọ́dún tó háyà lókùn ìgbà tí bá ti ń tẹ̀ ní ìyẹn ni pé tó bá padà dé òjò tí ó dé gan yóò ṣe déédéé ìgbà tí alimahadi ẹni tó jẹ́ mahadi tánibí lóyìn ẹ̀fọn ara ni ó wà lórílẹ̀ tọ́lá wà lórí wáyà kan tó wọ́n fẹ́ kí irun àtúwá ń jọlẹ̀ màjú ó ti dáná pé ìsa ló ti sọ̀kalẹ̀ yìí ìsa yóò tún tẹ́yìn fún ìsa ìsa ìwọ náà nípa òkè fún wọn ìsa ló ti kírun lẹ́yìn wọn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́la àwọn àníbi ọlọ́run yókù náà tọ́lọ́ ń sọ fún wọn bẹ́ẹ̀ ẹ̀rí sábàwò yàkó àti ìsìkà ọlọ́run yà ọlọ́run wà fún ẹ̀láwó ìsáàkọ̀ yàkúbà nàfílà yẹ pé a tún fi ìsáàkọ̀ àti yàkúbù tọrẹ fún ànábì ibrahim wà fún nàìjà ayélujára sọ̀lìhín ìkíni kejì wọn la ti ní ẹni rẹ wàjà aláwọ̀ àhímọ̀tà yàdúnà bí àwòrán àwa ṣe wọn lẹ́ni òdodo àwọn ẹni ṣíwájú tán fi ní mọ̀nà wà wà áyìnà ìlẹ́yìn fílẹ̀ kairọ́ọ̀tù àwọn àtàkọ́lẹ̀ wọn pé ẹ máa ṣe dáadáa lórílẹ̀ yìí o wà ìkọ́ọ̀mù sọ̀la kẹ̀sì máa kírun. sábà ń títà àwọn àlejò ọlọ́run ẹ̀yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ gbogbo ọlọ́run gbé wọn fún. bẹ́ẹ̀ ni àlejò dàrúd gẹ́gẹ́ tẹ́ ní ilẹ̀ nù hadith abdullahi ibn amr ibn al-aasi radiyallahu anhuma tí àlejò muhammadu wa sallam sọ mẹ́rin irun tí fi ń dáa jù onáà ní irun dàrúd tọ́mọ̀ ẹ̀fọ́ ànábì dàrúdù ń kírun ànábì wa sàlàyé bí ti máa ń kírun ẹ̀ bí ti máa ń lo ẹ̀. bákan náà sọ̀lá ọlọ́run ṣe mọ̀ kí wà mí zùrí yàtì àtàwọn ṣe mọ̀ kí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́lọ́run sọ fún àwọn ẹni rẹ̀. ẹ̀rí mọ́ríyàm àríyàsọ́lá ọlọ́wà wàhánà ọ̀sọ̀lá tuntun nínú sọ́tà àlè mìíràn pé yá mọ́ríyàm ìrẹ́ mọ́ríyàm òkùnútì lè rọ́bìkì máa ti ná ọba rẹ̀ wà júdi wàrkáì máa rọ̀ fìyìn kọ́ọ̀tì máa forí balẹ̀ máa rùkú pẹ̀lú àwọn tó ń ṣe kíni tí wọ́n ń kírun. àníbi ṣùgbọ́n bẹ́ẹ̀ ló ń tiẹ̀ tẹ́gbẹ́gbà ti ń pe àwọn ẹ̀jọ́ ẹ̀ lára tó mi ń fún lébi pé ni àtọ̀lá àtúkà tàmúrùkà ànẹ́tùrùkà mọ̀ yá màkànà yá àbùdù àbáwùnà àwọn ànẹ́fọ̀ àlàfí àmúhání náà mọ̀ nàṣà kí ẹnu tó ń kí ni òjì ọmọ tó ń ṣe mọ́ lọ́n sọ pé nítorí bàbá wa ń ṣe ò dáa lọ́n sọ pé dáhùn sí owó wa ṣe ń bá wù wá jẹ́mọ́ kí náà àwọn ẹ̀jọ́ rẹ̀ ń tiro yẹn ìró kíkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànẹ́bí nígbà tí òun ríṣẹ́ ẹ̀sìn ẹ̀ tó ń wò látara yíyá yí ẹ̀sìn yìí ẹ̀sìn yìí ló kó sọ̀jọba ní àṣà àtàwọn àròsì jìlìkìjà tó ń fi wọ̀ fi bí sulemọ ìjọ tó wá ń gbà bá ìwé ẹ̀sìn yìí á ní irun tó fẹ́ kí njọ́ náà náà nìrun áfírí gé bá àwọn tuntun. eléyìí ó túmọ̀ ẹgbẹ́ ní gbogbo àwọn ọlọ́run ọlọ́run apáyé nígbà tó ń sọ fáwọn ọmọ bàálí israẹli pé wà máa umiru ẹ máa wòró àwọn yẹ̀wúdí àti nẹ̀fọ́ látẹ̀ ń wò ní àbáwọn látẹ̀ kẹ̀kẹ́ pé ilà àlìyá abudu lọ́ra ju pé kàn máa sin lọ́run lọ. mọ̀kìlìsí nàrà òdìn sábà sin náà ikẹ́ jẹ́ kó jẹ́ nítorí tọ́lọ́run nìkan ọ̀nà bá ká sì jìnà sẹ́wọ̀n ṣíṣe. kẹ́gbórí kú òun bíi mú nǹkan mímọ́ lọ. wọ́n yóò kí

ṣé ga mọ kí wọn. eyi èyí ni wọ́n lọ bẹ́ẹ̀ pé nígbà tá a láwọn ẹni yìí náà kí wọ́n sì kí ló dé táwọn ń pè wọ́n kẹtùgbà Islam nípa wọn náà níhun bẹ́ẹ̀ ni wọ́n níhun nígbà tí àwọn ànábì yìí wà tó rà án fáwọn tó máa pé ní àyèhà ìṣe títẹ́ na àyè ẹ̀yọ́ ó yàtọ̀ sí yìí táwọn àrẹ ṣe lénìí ṣùgbọ́n ọlọ́run sọ títí yìí fún akálẹ́gbà rọ̀ pé nǹkan yìí wà láti pinlẹ̀ wá ọlọ́run à ń fana ilé ìkàlìkìtà àbàbẹ̀lẹ̀ ha àwọn aláǹfà àlùkùránì fún àrẹ́bí lódodo mùsàdìkan lè mọ̀ bẹ́ẹ̀ lè yàrá yìí gbogbo ń táwọn ẹni ìṣíwájú ti ṣe láti wá pẹ̀lú òdodo ara rẹ̀ lọ̀rọ̀ ọ̀run tá a fẹ́nu báyìí wà mọ̀háìmìnà ọlọ́run ọ̀fẹ́ dàrúdù kírun jẹ́ kí ti dàrú àbí ti yíṣà wọn fẹ́ kí àbí ti musa kò sí kankan mọ́ kùránì ti jẹ gàba lé lórí ìtànẹ́bí mú wa ló gbọdọ̀ mọ ẹgbẹ́rún lẹ́nu. ṣùgbọ́n àtẹ̀lé ìkálẹ́bà àmọ̀ pé ìrún kíkí ìdí ti ń bẹ nínú ìṣe ìjọsìn láti pẹ̀lẹ́ ní kódà wọ́n jẹ́ pé bá a ṣe ń kí lọ́dọ̀ àlejò kan yàtọ̀ sí kejì. yẹ láti rí pé ẹni tí e bá kírun tí e bá kírun kò sí ìlẹ́sìn ẹ̀rí. ẹni tí ìbá ti kírun kò tí ì alimam ibn qayyim rahmatulah alayhi wọ́n sọ̀rọ̀ kọ́ báyìí pé ní làyà tẹ́lifù mùsùlùmọ́ àwọn mùsùlùmí ò ní apá ẹnu ànàtàkà sọlá sí mọ̀kòrúdọ́ ìyẹn pé kí èèyàn fi ọ̀ràn lẹ̀ tó mọ̀mọ́ fi lẹ̀ sí èkì mìn áfọ̀mì dùnú wà á ti bá lè kàbá rẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni. nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi wájú ọlọ́run ni wà inda àbọ̀mù mi mi ẹ̀rẹ́ tó bá bá yẹn ń sìn ẹ bá apààyàn ní gbogbo á ah, ni lẹ́nu àdìsẹ́ kápẹ́lá àtàwọn kí gbogbo alẹ́ ilé ayé ó yẹ wájú ọlọ́run lè kọ́ sí nínú ẹ̀sùn mú mi èdè pé kí ìyẹn pẹ̀lú mùsùlùmí kan lọ bẹ́ẹ̀ ti tóbi tó kéèyàn pẹ̀lú ẹni mùsùlùmí kan láìrò láìṣẹ́ tí òkú fi mọ kóòtù mọ́mọ́ pa kí gbogbo ilé ayé yìí parẹ́ ó fú yẹ wájú ọlọ́run ju kí ìyẹn pa mùsùlùmí kan lọ ẹ̀dín ẹ̀dín apá wò ní bẹ́ẹ̀ yẹn ti wá tóbi tó ẹ mọ̀ jẹ́ kó yà yín lẹ́nu pé ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ ní wá wà òun náà ni pé kí ìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun eléyìí láwùjọ tó bá pàpàyàn apànìyàn ròyìn yàn gbogbo àwọn ọmọ bẹ̀rù ẹni bíi lágbájá o bá lágbájá kódà níwò sí kankan ó tóbi ju kéèyàn lọ. bákan náà wà á àbí kéèyàn kówó jẹ lọ tọ́ba níta ló ń ṣe kàjù láwùjọ ní ayọ̀ ah, àwọn pọlitíṣà yẹn ní ẹlẹ́mi ó ti mọ wọn wọlé pé àní tí wọ́n ń ṣe dáa gbọ́n wọn tọ́ kírun jẹ́ burú ju tiwọn lọ fún wájú ọlọ́run. bákan náà wà ní ismi zina wà sálẹ̀ kan ẹ̀rẹ́ tí ń ṣe zina ẹni tó bá lẹ́sìn lára tó níta rẹ̀ sì kò sí bí ó ti ráfẹ́ wó tára rẹ̀ ò ní tún sẹ́yìn. abẹ́ni tí ń jalè onípàwọn ẹ̀jẹ̀ tó burú ni lórílẹ̀ ṣùgbọ́n jẹ́ ẹni tí ò kírun jù bẹ́ẹ̀ yẹn lọ níwájú ọlọ́run wà ṣúrò bẹ̀rẹ̀ kámẹ́rẹ́ ó lè tẹ ọ̀mùtí lọ kálí bá a mọ ipò tí ìrun kíkí tó wà nínú ẹ̀sìn wa gbogbo ànábì ọlọ́run tá a ṣàlàyé wọn síwájú kírunkírun ni wọn irun nínú tọ́lọ̀ ń fi ròyìn wọn ni. alimami ibn Taymiya rahmatulah alayhi àwọn náà sọ pé ní inna tarka salat sharru min as-sariq ẹ̀rí ẹni tí ó fi ìrun tí ó kí ọ̀rọ̀ ẹ̀ burú ju ti olè jíjà lọ ẹni tí ń jalè lọ wàzáàní ó burú ju onísìnẹ lọ fàṣáàrí bùrùkámù ó ní burú ju ẹni tí ó mutí lọ wàá kéré lè hàṣíṣà ẹ̀rẹ̀ tó mu tó ń jẹ àwọn tó máa ń jẹ bíi sábà káfíńwá tó ń pa bóńsìn ẹni tí ò kírun ìṣesí tiẹ̀ burú ju táwọn ẹni yìí lọ lórí pé ìrún nínú tá a fi ń mùsùlùmí ni. àlejò صلى الله عليه وسلم إنه حديث في tí حديث بريدة هو عن buraida أنا من العهد الذي بيننا al'adu lẹ́dí bẹ́ẹ̀nana wà bẹ́ẹ̀nà mùsọ̀lá ẹ̀rí àdéhùn tó wà láàrin wa àtàwọn tí wọ́n yẹ tẹ́lẹ̀ sí náà ni ó fàmìntàrà kàrà ẹ̀ tó bá fi lè gbé ìrún lẹ̀ fẹ́rẹ́ fàkọ̀dìkàpà ó ti ṣe kékeré tọ́lọ̀ ó ti ṣe kékeré. àgbóyè àwọn àpá nípa ọ̀rọ̀ yìí á padà máa ṣàlàyé ẹ̀ síwájú ṣùgbọ́n bá a fẹ́ péye wa ni pé kò sí bẹ́ẹ̀ yóò ṣe fèrún lẹ̀ tí ò ti ní kéèsì ńlá wájú ọlọ́run ọba. ẹ̀rí àdìsí jáde tó wà ní muslim wọ́n ní àríwá muhammad sallallahu alayhi wa sallam òní bẹ́ẹ̀ náà rọ́jò wàṣíríkì àwòlùkúfù ìtọ́ wà láàrin yẹn àti láàrin kó ṣẹbọ àti láàrin kó ṣe kẹfìrí sọlọ tárìkù sọlá òun náà ni kó gbẹrù jù sílẹ̀ tó jẹ́ bá ti gbẹrù jù sílẹ̀ ó ti di inú àwọn ẹlẹ́wọ̀n náà nù ọlọ́wà fana ọ̀tá láǹtọ̀ fana lùsàtò rúùn tó wà látàkùn lùmí ẹ̀ mùsùlùmí ọlọ́wà á kí mú sọlá ẹ̀ máa kírun.

èrò bá ti ẹ̀kẹ́ rẹ lẹ̀ eléyìí lẹ̀ afa àbí àyà táwọn afa ń lò pé ọlọ́wà sálọ ọba tó ní ojúgun ni àfa àwọn àjùmọ̀ tẹ́sílà fúnra ẹ̀ pé ìbẹ̀rẹ̀ kọ́ la fẹ́ lọ àwọn ti pé pé ọjọ́ bọ́rọ̀ bá dójú ẹ̀ torúkọ náà lárúbáwá máa ń kọ́ pé ní ẹ̀kọ́ yìí ti dójú ẹ̀ o ọjọ́ bá dójú ẹ̀ lọ́dọ̀ wọ́n yìí àwọn èyí là sojú wọ́n bá sọ pé ìwà àforí balẹ̀ fọ́nrán lẹ́ni fàlàyé tẹ̀sí ìrùn gbọ́n ní létí káàṣì àtàn àbùsọ̀rùhùn tẹ̀lé àkùnfìlà ojú wọn kọ̀rẹ́ lọ́wọ́ wọn yẹpẹrẹ wà kọ̀dí kánú yòdì àwọn èyí là sojú wọ́n ń sàlìmọ́ òdùnkún àfẹ́ràn ọwọ́ láyé wọn kì í àti ṣe nǹkan iná ní rò bó kẹfẹ́rí ni wọ́n wípé tí àìkírun kìí tètè di mùsùlùmí tí ó mọ̀ tó ń ṣe. ẹ̀rí tí a bá ti ká wo ọ̀nà mi nínú Al-Qur'an Al-Karim àdìsí ọlọ́wà sùpánà àtàlà tí wọ́n ti ń sọ fún wọn pa àwọn akékeré lọ́jọ́ gbé ga kìíyá náà. ọlọ́ni tí àwọn ẹni rè sábà bí wọ́n pé wọ́n ń sàlákà fún òfin sápá inú náà sápá ò yìí kí ló tún ní débẹ̀ tẹ́lẹ̀ yìí jẹ́ ní iná na kọ́ọ̀lù láwùjọ fún mi lẹ́nu mùsùlùmí nǹkan àkọ́kọ́ sọ́kọ̀ ọlọ́ka ní pé àyè kírun ni. èyí láyà táwọn àpamọ́ ń lò pé ṣé ìrun tán ní ákì fáwọn èèyàn ló jẹ́ fáwọn kẹfẹ́ yìí náà látọ̀jú ẹ̀ka ń kọrin yó àti bọ́gibọ̀ pẹ́ẹ́lí fáwọn èèyàn ni ó jẹ́ fún wọn. àá lọ́rùn èèyàn ló jẹ́. pé àwọn burú òṣèré àwọn ẹkú tó ṣẹlẹ̀ àtọ́nà ní kámọ ẹṣin ọ̀rọ̀ ẹ̀yẹ ló jẹ́ fáwọn náà ìyẹn ló pàdé wọn ìwà láyé tẹ wà yìí pápá fi pé ṣùgbọ́n tí wọ́n lọ́kọ́ tó náà náà ní pé lórí kẹta bá kí àní ìgbà lọ́wọ́ wọn ṣùgbọ́n kò ní ìfẹ́ nǹkan yẹn sọ̀rọ̀ lórí wọn. á sì làbẹ́kì gbogbo ẹni tó wà lórílẹ̀ ṣùgbọ́n ẹni tí èdè mùsùlùmí àkọ́kọ́ pé pé kọ́kọ́ bọ́ náà bá gbọ́ ni torí pé ọlọ́ọ̀ni wà mọ́ ọmọ náà àbùn ni padà nínú ọ̀nà pàpàtù bù gbogbo kìrà kìtà sẹ́ni ṣe ń sẹ́ni lójú ọ̀nà tó náà kí ló fàtà àgbà lọ́wọ́ ọdún torí pé ọ̀nà ń ṣe kìrà kìtà ọlọ́ọ̀ni ilà anahun káfàrú bẹ̀lá wọ́n bìlì yà ọ̀mẹ̀lá àkẹrẹ torí pé wọn wọ́n bẹ̀rẹ̀ tó lè jẹ̀dá kọ́mọlá torí pé kọ́ra ẹni tí ó bẹ̀ ní sára kọ́ lọ pé kó bẹ́ẹ̀sì yìí omi ní pẹ́lú ẹ̀sọ́ ọ̀rọ̀ yẹn lórí ẹ̀. ọlọ́wọ́ kan náà bá láti fọwọ́ pé ní màkàrẹ̀ ìlú mùsùlùmí ẹni tó bá ti wà ní tẹ̀sí ẹ̀bọ tó wà kò tọ́ fún àyà amúrú mọ̀sáàlì ìdàlúwà kama wáyé ọlọ́run ṣàhìdínà àlà àǹfùsíní bìlùkọ́kọ̀ sẹ́nẹ́tì màá bá àwọn èsì mùsùlùmí subhanallah táwọn olóṣèlú wa fẹ́ẹ́ ṣe tán wọ́n yẹ kí bóyá kọmíṣẹ́ wọ́n yẹ kó náà lọ mọ́ṣáláṣí ẹnu náà ń bá kú tí ẹ bá ṣe mùsùlùmí ọlọ́run ní gbà tọ́lọ́ náà mọ̀ fún ẹ ṣe mùsùlùmí ọlọ́ni wò lára ìka hàmìtọ́ ti àmọ́ ẹ̀dùnkùn gbogbo irú àwọn ẹni báyìí ṣe wọ́n bàjẹ́ gbogbo tó bá wù fún wọn fún wọn ṣe. nígbà mẹ́rin mi ni pé ní àápá ọkùnrin wọn sí Islam yìí ò mí ni pé ní irú ètò ọ̀ràn yẹn lórí wọn. torí tí ò bá ti léwu kò ní kò ní ẹ̀sìn. bákan ọlọ́mà sùmánà ọ̀tàlá jẹ́ kó yé wa mẹ́ parí pé ní àwọn kèfèrí ọlọ́run fún wọn ní ìgbèdéke nílùú mọ́kà nígbà tó lọ́n ti ní kí ìlú mọ́kà tó tọ́ àwọn mùsùlùmí lẹ́yìn ọdún kẹjọ tí fásitì mọ́kà tẹ̀lẹ̀ gbàtọ́ wá di ọdún kẹsàn-án tọ́lọ́ ọmọ tó látò sáwọ́ wà kalẹ̀ ọlọ́run wa sàn án lọ́sọ̀rọ̀ fún wọn ń gbèdéke pàápẹ́ ní àwọn kèfèrí o gbogbo ntọ́bánisẹ́ ní pátipàti káfíọ oṣù mẹ́rin péré la fún ẹ̀dùnkúnra kó nílùú mọ́kàlì torí pé mẹ́sìn ni. ọlọ́run ọ̀sán náà tá a máa ń gbọ́ fún àdébà ọ̀sán ọ̀sán náà pé a ìlànà sálà dá àṣìkòrò lè fẹ́ wọn. táwọn oṣù ọ̀wọ́ bá ti lọ àwọn oṣù ọ̀wọ́ táwọn náà ti mọ̀ oṣù mẹ́rin ni nínú ọdún ìyẹn ni rọ́jà àti eh, tòlùkọ́dá tòlìkíjà àti muharram tó táwọn oṣù àwọn ibà ti lọ fàkúlù ní mushrikin haythu wajadtumuhum máa kẹfẹ rí àwọn ẹlẹ́bọ gbogbo bí tẹ́ ẹ bá ti rí wọn ẹ bá wọ̀ yájà tó ibi náà lákèsí alẹ́ náà máa ń náà sálẹ̀ fẹ́ pa ogun kẹfẹ rí subhanallah ìwọ ọmọ ẹlú ntánẹ́bí ti kọ́ ọdún lọ́dọ̀ wọn kọ́ lọ́n tó fún ní irú àtẹ yìí ìgbà tó lọ́ra tó wẹ̀ ni ìwà àtọ́lọ́run náà yẹ kóra yín jọ ládùúgbò ọ̀run gbọ́kọ̀ kẹfẹ́ rí ẹ̀fẹ́ rí wọn mọ́. àfàìmọ̀ pé pé ń tẹ́ gbé dání ẹ̀gẹ́ rẹ̀ ní ládùúgbò yẹn mọ́. ọlọ́run sọ fún àdúrà mùsùlùmí ọ̀túnlá pé ó gbóbi tẹ́ bá ti rí wọn ẹ̀ mú wọn. kọ́tùnù mùsùlùmí àìsàn ọjà tó mú òhùn wàhùdùhùn ẹ̀gbá wọn mú wàhùsùrùhùn ẹ̀fúnlẹ̀ mọ́ ẹ̀rọ kiri ká wọn ká wọn náà bá yọ. wà kúrò láwọn kó ń lànà ìsọ̀ ẹ̀lú bọ̀ọ̀lù wọn gbogbo ibi tó bá fẹ́ gbà. ọlọ́run apalẹ̀ fi pa ní ntaàbù tọ́wọ́ wa kú bá tọ́láwọn ò ṣe kékeré mọ́ tọ́láwọn ò ṣe náà wà á kọ́rùn sọ́lá táwọn ń kírun ọlọ́run kírun sí o wà á sàwọ̀ zaka tẹ́sí yan zaka fàkàndù tẹ̀lé ìlànà ìgbà ilẹ̀ tó wà lè fún ẹ lé. ìyẹn nínú àyàká àrùn sáàtù táwà sábà lọ́dún tó àyàká ọ̀kẹ́ làwùjọ bẹ́ẹ̀ tọ́lọ́ nígbà tó bá tún wá tó bá tu kírun fa ìfowópamọ́ kò fi dín ìgbà ilẹ̀ tó dọmọ ya yín ní ẹ̀sìn ohun ẹ̀yìn sọmọ ẹ̀yà yín ìtọ́nà pé ní tí èkírun ẹ̀yìn sọmọ ẹ̀yà yín. lórí ká ìfọmọ ẹ̀yà bínibíni ìyẹn ti ẹ̀sìn ìkọ́yà tó jẹ́ kékeré èèyàn orí bìdá sí. ìfowópamọ́ ẹ̀yà òdodo sọ̀rọ̀ pé ìnáwó ìmùmìnú nà ìkùwà ọlọ́run lọ́mọ ìmánì ọlọ́sìn fẹ́ àtúrẹ̀ káwọn afáàní bàlájà pé ìjọ́mọ ìyá òtún pé kéèyàn ní ìmánì kó nígbàgbọ́ lára lọ ara ó sì fi fún yẹn náà ní gbogbo máa kírun. gbogbo àwọn tí a sọ yìí òfin yẹn pé ní irú kíkí nínú ojúṣe wa ni ti tá a bá fẹ́ wà lórí ìsìláàmù tó dúró déédéé. ìyẹn náà fi fi ìgbà kékeré lẹ̀ fún wa láti mọ́kìrun àfẹnitórí rẹ̀ bá ti yí tí òun ẹni ṣe mọ́lókù àfẹnitọ́rọ̀ ń fún nígbà láyè bóyá kò mọ ẹni tó ṣe orí rẹ̀ ti yí àbẹ́ni tó kù ìmọ̀tẹ́ yorùbá kù ó rẹ̀ mí ni ara ń mi ni mo wà lórí ìrìn àjò mi ọlọ́run gbé ní fúyẹ́ ni kò ní abilẹ̀ ká lè bá àwọn bó ṣe wúwo tó. dúró di dédé ọlọ́run bá tẹ́ ibi lẹ́ni tí ò dúró di dédé ọlọ́run fàwọn ìlú ni mùsọ̀lì gbogbo àwọn tí wọ́n yẹ kí nu gbogbo ẹ̀ka kí fàwọn ìlú ni mùsọ̀lì àlẹ́bí náà wọ́n á ń sọ láti ní sàhún àwọn tí wọ́n yẹ kí nu gbogbo ẹ̀ka kí tí wọ́n yẹ kí lásìkò ẹ̀ ọlọ́run tẹ̀bi lé wọn. ìkànnì ọlárúbáwá ayé yìí ló lò fọ́rẹ́ rẹ̀ torí pé yóò máa tẹ̀lé àwọn mùtàtàbí àwọn tó fẹ́ jẹ pé èyí máa fẹ́ gbọ̀n kan mí yẹn bẹ́ẹ̀ ni. àìpé ìṣesí àwọn onífẹ̀ẹ́ nínú bá tún nùsọ ní tó bá ti bá wọn lára mu ní ara mu. òun wá sọ fọ́ọ̀rọ̀ rẹ̀ lórí pé ọlọ́run ti ṣe pé láwọn ẹ̀sẹ̀ ń kírun ọlọ́run pàwọ́ ìlú lè mú sọ lé. ó wá ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ wípé ní ó agbálẹ̀ ọtí lọ jẹ́ àfihàn lẹ̀. ó wá kọ́ lórí pé má bọ́lá òkú nbọlọ ti nínú kùránì pé ọlọ́run ọ̀wá ìlú ni mùsùlùmí kí bínú ọlọ́run kí ya ọlọ́run àwọn òmùtí wà ìnà máa kọ́ ọ̀là wáyé nù lè ṣùgbọ́n àwọn akírun lọ́lọ́sùn o sùkànnìlá ṣùgbọ́n kò ń sọ àwọn akírun lásán àwọn wo àlẹ́bí náà wọ́n àǹtọ̀rá bí ní fàràwọ́ mi àǹtá ìkírun bó ṣe yẹ káàkiri. eléyìí ó yẹ ká tún gbọ́yé nípa pàtàkì irun àwọn tí ò sí bó jẹ kẹ́kí gan tí wọ́n ti lásìkò ẹ̀ ọlọ́run ọba fúnra wa tààlà obìnrin fún wọn. ìlànà àbọ̀ tó wọ́n sọ̀rọ̀ báríkù sọ̀lá onírànràn ni ẹni tó fi rúlẹ̀ kò lídìàn ló ti ń di tí ò ti ẹ̀kí rárá wà ẹlòmíì náà ń kí ṣùgbọ́n bí aláìkí ni tó bá ti lọ́sẹ̀ tó yẹ kó bá kí gbígbà pé kò kí náà ni àlẹ́ làwọn àdìjẹ́ tó kí tó kí nu tẹ́tọ́ lànà mi ní eréje fàtọ́lì fà ìnẹ́gà làǹtòsọ́lì ọ̀dí kírun. torí wípé ní nínú ìṣẹ̀lẹ̀ ààrẹ tó yẹ pé téèyàn bá ṣe báyìí àti zimata ìyẹn pé ní ó ti pé àdéhùn tọ́nà ni kò ṣe kódà bá kù díẹ̀ káàtó wáńgá kò tún kò ní túrù yìí kí o ṣùgbọ́n ó ti ti kírun. ṣùgbọ́n ní alẹ́ ti dá padà ó ti lẹ́ẹ̀kejì ó dá padà ó ti lẹ́ẹ̀kẹta ó dá padà àdébí tí a bá ń ronú sí wẹ́ẹ́ ká máa bẹ̀rù gẹ́. sọ́sọ́ àti àdébí jẹ́ tó kírun ìpadà tó kò tí ì kí. ó jẹ́ ká ló sún ìfọ́nù sáwọn sọ̀hábà pé irú tí sọ̀hábí yòóyí kí ń jọ náà àfàìmọ̀ tó mẹ́ta ju ìrún ọ̀pọ̀lọpọ̀ yẹn tán sílé ni lọ. àdébí ti dà padà. ẹ tó bá ń kírun bẹ́ẹ̀ yẹn tí ò bá jáwọ́ tó bá fi kú. tẹ́tọ́ ẹ̀rí ọ̀sẹ̀ ìbáfúnni yamani rọ̀dí àlàáni ọlọ́kùnrin kan tó ń kírun gẹ́gẹ́ bí sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ̀kárì àti súnánù nàṣáì ọlọ́kùnrin kan tó ń kírun kò rúkú dáadáa kò sùjúdù dáadáa oníṣẹ́ tó ọdún ń kírun rẹ̀ bó ọdún ń kírun rẹ̀ rè wọ́n rò pé wà ní mista ọba lè kú lórí tó ń ṣe mista ala fitirati gẹ́rọ̀ lẹ́sìn ìhólìkọ̀ àlẹ́ ìlànà míì tí ò bá ń tọ́nà ń fi dáná bí dìde lọ kúlé lórí o ẹni tó ń kí tí ò kí dédé nù àbí ẹni tó ń kí tí ò kí ló jẹ kó kí ẹni tí ò wá fi rárá ń kọ́ fóònù ti ti ṣe ó ṣe rí. ẹ̀rí ìmọ̀lùmọ̀ ìfẹ́ ní arákùnrin tó la àlè wọ́n sọ̀rọ̀ kan ó sì lágbára ẹni láàyè júùsù lè áhàdìn kò tọ́ fẹ́ nìkankan ọ̀rọ̀ tí ọba sọ yẹn fẹ́ni tó bá gbọ́ lóga yóò fi hàn pé gbogbo èèyàn ló kó sí orí mẹ́tìrà náà lò kò tọ́ fẹ́ nìkankan bó tiẹ̀ kórí ṣùgbọ́n bàbá wa ń fẹ́ ká gbọ́ yí dáadáa ṣe ayò àtọ̀ sọ̀láta nàhárà ìlà lẹ́yìn kéde pé kéde ẹ ti rárá tọ̀pẹ́ ló fẹ́ tọ́jú orúkọ tó ti bí ẹni tí ń àdínwó òru tó wà á ti kílẹ̀ bí mọ́tẹ́dẹ́rẹ́ òun á ti lìṣógolè ẹni iṣẹ́ iṣẹ́ là ń ṣe ló fún wa débẹ̀ kò tọ́ mílẹ̀ àtìgá gbogbo ìkéyìí iṣẹ́ tọ́ba àtàwọn ẹ̀ṣẹ́ bàbá rẹ pọ̀rọ̀ yìí ṣe pàtàkì ìtọ́sọ̀ yìí ti tó pé gbogbo iṣẹ́ tọ́ba ti bára rẹ fi kó sábẹ̀ wọn àbá tó wá sàlàyé wọnú kápẹ́lẹ́ bá gbọ́ yé. pẹ̀láàlì hasbin bóyá bẹ̀ ni ọdún tó ń kéré oko rẹ àgbàdo yìí ò ní lógbó àdẹ̀bí sì ni abakini ẹbí àgbàdóyin lẹ à òní ìyàtọ̀ ẹni irú eléyìí ò tọ́ láti gbà yín lágbè láti fi mọ́kìrún káńpẹ́ ti lọ wàlá lè hàrìsìn àbọ̀tì ẹranko ni wàlá lè sìn náà ẹ̀rì ìwọ́ tó ń ṣe nǹkan fọ́níṣọ̀ ni bíríkìlà ni ẹni ṣe bàtà ni gbogbo kẹ́kálukú máa ń kó lè kò fún ẹni bẹ́ẹ̀ kó lọ́wọ́ lẹ́yìn ìjà náà bá kọ́ra àwọn oníjà mẹ́bàlá ìtẹ́nu lórí fìtẹ́ tí ìsìn pé ẹran náà ní calcium ní nínú ẹ̀gbìn torí ti ẹ̀gbìn yẹn tó ọ̀bá rí ọ̀nà tó fi ṣàlọ́lá wàá wá ọ̀nà gbogbo ọ̀nà tí ó bá rẹ̀ lọ́rùn gbàgbọ́ ṣàyámọ́mù ọ̀rọ̀ gbọ́dọ̀ jẹ́ kí ìrùn gbọ́mọ ẹ lọ́wọ́ mèlè tó wàá filẹ̀ òde kì. wọ́n láyìn lọ́jà àta àbí ẹ̀dùn lára aṣọ mi yìí nìyí ó wá wà láàyè kan àti lọ kéńjì aṣọ àsìkò òun ó tọ́ kò tọ́ kí nìyẹn bọ́ wẹ lọ́wọ́ wà láàyè sọ́yìn àbẹ́yẹn ti ń dẹdẹ bí ọtí kẹ́ àwọn ẹ̀rẹ́ kalẹ̀ pé àti ah, bá kùn bí kíní yóò mú kí n tó dé àbí kíní yóò lè kọjá yóò lè kọjá náà ni o wà láàyè láhàwí wà láàyè èyí ló wá wọ́pọ̀ láwùjọ wa àbí nítorí eré ọ̀ntàlúdò ọ̀ntàlúdò àwọn bọ́ọ̀lù subhanallah ìgbàtọ́ lọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ń pa àwọn ẹni ìṣíwájú wa fún àwọn òbíṣẹ́ àwọn ẹni rẹ ọlọ́sọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn sátò mọ́ríà ọ̀rọ̀ ní pàtàkì àmì ìbáàdì mọ̀kálì fún un ṣùgbọ́n gbà tó ń lọ fún àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ kan lẹ́rọ̀pọ̀ wọn nínú sẹ́dẹ́kọ́sọ náà ni pé àdọ́rù sọ̀lá ta kò yí kà mọ́ fún àìpẹ́ ní tí kà mọ́ fún ìyẹn burúkú níwájú ọlọ́run. wà á tọ́lá oṣù àwọn nǹkan adùn ní adùn ẹnu adùn abẹ adùn owó káàdì bá wà àwùjọ àìlè ní nǹkan yìí ló pọ̀ jù tẹ́gbẹ́ yóò mọ tọ̀yìn ẹ̀jẹ̀ láti mọ ètò tọ́lọ́ ṣùgbọ́n ẹni rí nínú ṣe nwere wọ́n tó gbogbo bí tọ́lá àwọn ẹ̀ ní fojúṣe ti mọ̀ pé ń mùsùlùmí ọlọ́wọ́ ọ̀tá mùsùlùmí gidi nínú sọ́ọ̀tún náà ọlọ́ọ̀ni rìjáàlù èèyàn kan ni wọ́n. látùlẹ̀ yìí hìm tìjára tún wà lábẹ́ ìwọ̀n àǹdékèrèlá ẹ̀rí à ń tà títà kára àtúnkọ́ bí wọn láti mọ ẹ̀rẹ́ tí ọlọ́run ẹ̀rọ ní tó bá ti dé di bísínẹ́sì ẹ̀kọ́ rẹ́ tí ọlọ́run lọ́wọ́ bọ́ ọkọ náà bà lẹ́bi fún abọ́ báyà lọ́gà bísínẹ́sì ni bí ẹ bá ti lọ́gbọ́n tó ní mùsùlùmí gidi ẹ̀yún tó bá ti tó bá ti yẹn tán àwọn àgbà mọ́ṣáláṣí alóhùn fi o. ìyẹn tó mùsùlùmí gidi ni gbogbo òfin tó de ẹni tó bá wà ìdí ọjà tó bá yọ gbọdọ̀ lẹ́sẹ̀ pa ilé ìlú sọ ilé ìlú sọ. wà ìkọ́rì sọlá bákan náà kò gbọdọ̀ tajà rajà kó gbàgbé èrú kíkí. kò gbọdọ̀ tajà rajà kó gbàgbé èrú kíkí. nínú tí yọ ń sọ lọ subhanallah ibi tó ní ìwọ́n ti ń kẹ́wọ́ níbi tí ní àwọn ìpàlẹ̀ sí wàlá lè fi dí mọ́ tẹ̀lifù sáàlì kódà kó wà lábẹ́ àfa kan àbábẹ́ ṣéèkù kan kódà ẹ ṣéèkù wa náà nẹ́ni á mọ̀ kírun àwọn fọfọ àwọn ṣéèkù lọ́wọ́ ni gbogbo eléyìí náà nẹ́bí ń kó yẹ̀jẹ̀ lé mi. ó gbà pé kóun mọ ọmọ ṣéèkù gan gbà kóun mọ̀ kírun olóra ju kóun kírun lọ. irú kí ni a máa ń sọ pé wípé ni wàlẹ́ ìsàlẹ̀ lìmọ́ẹ̀lì kì kò tọ́ fún ọ̀gá kan àyẹ̀mú náà àmọ̀mọ́lóka ó wọ̀ fún ẹni tó jọ ọmọ iṣẹ́ rẹ̀ ìwọ́tọ̀ ọlọ́mọ iṣẹ́ kò gbọ́ ìwọ́tọ̀ ìjọ ọmọ iṣẹ́ lábẹ́ ọ̀gá bófin tó dì ẹ́ nípa àrùn kò tọ́wọ́ gàgà tó pọ̀ fọmọ lẹ́yìn rẹ̀ àyẹ̀wò àjẹrà mílẹ̀ sọ̀lá ìyẹn pé kò tọ́wọ́ gàgà tó pọ̀ fọmọ lẹ́yìn ẹ̀ pé kó má kinu lè wá pèsè ha nígbà tí mo yẹn wọlé ká máa dẹ́ta pé ní ẹ ọ̀gá ni ò gbà fún mi àbí kọ́ dání máa lọ pé àyè nípa òun tí ìlú jẹ́ títẹ́ wá máa lẹ́yìn o ayẹpẹ́ mi ò tí ì rí tí wàá ti ṣe iṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ wáyé ìgbàgbọ́ wa ló kéré báwo pé bàbá dúró tó fi hàn náà kákìrò lásìkò rẹ̀ káṣe tó yẹ káṣe ni ó kọjú wa eléyìí ò sì rí bẹ́ẹ̀. torí pé ọlọ́run ọ̀sán náà wọ́n tààlà ó sọ fún akẹ́lọ́ ọ̀rọ̀ yẹn tẹ́tẹ̀ lá wíwẹ́ bẹ́ẹ̀ kẹ́ni tó bá yẹ̀jẹ̀ aláwò màkàràjà nù bọ́nà bá fún mẹ́ẹ̀mẹ́ ọ̀gá tó ní ọmọ kírun ibi iṣẹ́ kọ́mpìtà ti gbà kó kírun kúrò bẹ́ẹ̀ olóró tó nà àbáyọ. fúnra wa yẹn rẹ̀ tó kú hú mẹ̀háìsìlà àyàfẹ́sẹ̀ ibi tó ti ro kàn láti kiri ó ti wá ìjọ náà ní ká mẹ́tẹ̀ síwájú lọ́rọ̀ ayé wa. mọ́pọ̀lọpọ̀ náà ló máa ń dọ́gbọ́n sílẹ̀ yìí ẹnu àwọn bẹ́ẹ̀ fásitì wa sẹ́yìn kẹ́tí ó ti tó kẹrẹ́ta lè fi jámù ẹ̀sìn máa ń jámù wà báyìí

lẹ́yìn ẹni tó gbà pé ìrun òsì kìí ṣe mùsùlùmí ìpanupọ̀ wà lórí yẹn pé ẹni tó gbà pé ìrun òsì kìí ṣe mùsùlùmí. ẹni tó wá gbà pé ìrun wà ṣùgbọ́n kìí kí déédéé àbí lè ṣe kí rárá ṣùgbọ́n gbà kó wà. àhánì yìí wá ní ìyapa ẹnu wà láàrin àwọn àfẹ́sìn. sùkọ́ bá àárín yíyé kò sẹ́ni tí ó pè lẹ́lẹ́sẹ̀ ńlá ṣùgbọ́n ẹ̀sẹ̀ ẹ̀yẹ tó ti di kèfèrí àbí kèéṣe kèfèrí lẹ́ni tó pera rẹ̀ mùsùlùmí yàtọ̀ sẹ́ni tó lò sí òun yẹn kèfèrí odindi nìyí kódà kó pera rẹ̀ mùsùlùmí. ṣùgbọ́n ẹni tó yẹ pé ní mùsùlùmí ni kèé kírun ó pera rẹ̀ mùsùlùmí kèé kírun kí ni ìdájọ́ lórí eléyìí àwọn àpá ẹ̀sìn pèsè méjì lórí ẹ̀ gbogbo nígbà pé ẹ̀ṣẹ̀ ńlá ló rọ́ọ̀dù ṣùgbọ́n tó di kèfèrí àwọn òpin àkọ́kọ́ ní kèfèrí ni kèfèrí lẹni tí èè bá fi kírun látara àwọn ẹ̀rí tá a ti sọ díẹ̀ fúnra wa síwájú nípa pé ní irú gan-an ni òkú ẹ̀sìn ẹni tí òwò bá sì ti kírun ó ti wú ẹ̀sìn rẹ̀ nánu kékeré èyí ni ẹ̀rí ní ń ta kakúra wa síwájú ṣùgbọ́n àwọn ẹ̀rí ní ìdáàbò fi kún inú rẹ̀ ní hadith àti sàáyé ìdòkòdòrè rọ̀díàlà ayò ẹni arákùnrin kan wá bá nàbí Muhammad sàlá látara nǹkan tí àlè tẹ́ǹdì nílùú yámẹ́lì sànàbí Muhammad nínú nǹkan tí wọ́n gbà gẹ́gẹ́ bí nǹkan àwọn mùsùlùmí ní ojúṣe wọn bóyá sàkánì àbí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì wọn ń pín ànábì wọn ń pín arákùnrin kẹta tó máa ń pè ìtàkìlá fáyọ ọlọ bàbá pé ní ọwọ́ àkíyèsí ànábì pé ànábì ò pín nǹkan yẹn bó ṣe yẹ kó pín oníkàlẹ́ mi fáyọ ọlọ ànábì sọ pé wáyé hà kí ló ń ṣe é aláṣọ àhàkùn náà sàlẹ̀ àyẹ̀sẹ̀kẹ̀yà tèmi gan kọ́ ni mò ń fi lẹ́tọ̀ọ́ lórílẹ̀ tí payọ̀ ìpayọ̀ ọlọ́run bá ní tí wọn kókò sí bó ṣe payọ̀ ọlọ́run bá tó òun tọ́ tànẹ́bì lẹ́yìn ìyẹn lẹni tó ń dá dáadáa lè lọ́rọ̀ ẹ fi léwu pé tó bá ti lọ mú ẹ̀sìn kan wá ìtumọ̀ pé ní èmi tó fẹ́ páyà ju ànẹ́bì lọ́nu. ọ̀rọ̀ tó sọ yìí ó bí Khalid ibn Walid rọ̀jálà àni ó bí nínú fífílẹ̀ fi ń dé orí ẹ̀ ànẹ́bì ni filẹ̀ làálà wa á ní akúnná ìsọ̀lẹ̀ bóyá ó ṣeé ṣe kó máa kí irun. irun làlẹ́ bí wo ọjọ́ náà bóyá ó ṣeé ṣe kó máa lé kíni kó máa kí irun. àwọn ẹgbẹ́ kan kí irun ìtumọ̀ pé ní kékeré ni. káyọ̀ ló tẹ̀síwájú pé àìlèyẹ tó ń kí irun lẹ́dọ̀ ọ̀rọ̀ ọnú ẹnu rẹ̀ ó yàtọ̀ sí ní tó wà nípò ẹ̀. àlẹ́ bí ní filẹ̀ torí pọ́nlọ́ níta bá fi ẹ̀mí náà ní ó ṣe ti kó mọ ìkírun ẹ̀rí kanu pàpẹ́ irun ló ṣe é fò ẹ̀ gẹ́gbọ́n àpẹẹsẹ̀ ti ṣàlàyé eléyìí. bákan náà ni àdìsí ìyá ọmọ sálámà rọjò lọ àníhà wọn ní àdìbà muhammad rasulillah ó fún wa pé ní iná ìsàmàlù alaykum umara'un àwọn olórí kan wà fẹ́ padà àtijọ́ lórí lẹ́yìn lórí pàpà àrífóònù ẹ̀rọ àìdá fẹ́ǹsì tẹ́mọ̀kà ìdá lélẹ̀ wà tún kìrúùnù ẹ̀rọ ọkọ̀ fún wọn. àmì ní pàmò ní àǹkà ẹtí wá ní tí wọ́n ṣe tí ò dáa tó bá kọ́ pàkọ́dé báyà òun ti bọ́ bọ́sẹ̀ di àìdá wọn. ṣùgbọ́n kíkọ́ náà ní ẹ̀kọ́ táwọn bá fẹ́ ṣàlàyé fún wa oníbàṣe máa ń kọ́ nǹkan ẹtọ́ bá kọ̀ lọ́kàn wọ́n yóò tí ó ṣe kò tó kọ̀ fún wọn wọ́n bá ń tẹ́lẹ̀ yín ṣe olórí wa yóò da pàkọ̀dìkálẹ̀ òun náà bọ́ pa bọ́tẹ̀ bí ẹ̀sẹ̀ ń tẹ́lẹ̀ yẹn ń ṣe. wọn láti mọ ọ̀rọ̀ bí àwọn kan àbá àtùgbẹ́ tó bá yọrí pé tẹ́lẹ̀ ṣe yí dá tó ló ti ń tẹ̀lé wọn lórí ẹ̀ òun náà jò mọ́ ẹ̀pín ẹ̀sẹ̀. bàbá mi bí wọn níbi kan àwọn bàbá wọn pé ní àjẹbáwo lórí báyìí ti di kèfèrí nù kí ẹfi wọn lẹ ẹ má bá wọn já o mọ sọọlù mọ sọọlù ìkùlà ló ń gbà tí wọn bá tún jẹ kíni lọba tí ń kírun ìwọ́n yà ló wá pé mọ àmọ́ ọ̀hún fi kún sọ̀lá lọba tí ń kírun fún yín. ó rà pé irun náà lànàbí tí wọ́n mọ̀ ètò ọ̀pẹ́ tí ọ̀bá ti kírun mọ́ àlè ìtàkùn tó láti rí àdìsí ìbádàgbé sọ́ọ́lì pé tá ti rí kúkúrú bà wá. àìsàn kúkúrú bà wá òun náà ni àdìsí ìyá ọ̀hún sálámọ́ àti ìyá wa àti àdìsí jáde rọ̀bùnà àbdùlá ni wọ́n ń tu fún wa tí ara kúkúrú bọ̀ wá òun náà ní kéèyàn ṣe kí ni òun máa kírun. ẹ̀rí pọ̀ lórí eléyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsìkò ọba aláti tuntun wọn nú ẹ̀rí ọmọ ìlú kàtọ́ rẹ̀dí àlàáyò nígbà tí wọ́n gun ní nǹkan tó ń pọ̀ kàkà fún kí ẹ̀jẹ̀ ń bíríìjì lára rẹ̀ nítorí fífẹ́ náà pé ní la hafa fil islam ìmọ̀ nísàlá kàtọ́lá gbogbo ẹni tó bá ti fìrún lẹ̀ kò sí kankan kò sí nítorí inú ìsìláàmù yìí mọ́ o ìmọ̀ ló wà níbi tí ń kọ́ kàkà fún un ó fi tẹ̀lé tání ànábì àwọn muhammed rasulillah tẹ́tí wà tó ní òkú kí ló ń sọ fún wa asọ̀láta asọ̀láta subhanallah. ara àwọn tí wọ́n rù sọ gbẹ̀yìn ayé rẹ̀ rí kékọ̀ sórí ẹgbẹ́ nìkankan tó fi ìrún lẹ̀ mọ́ o nínú ìsìláàmù yìí fúlàní pàtó mọ́ra ìsìláàmù ẹ̀rí tí a bá tún ní ká wo ọ̀rọ̀ àwọn sàhábà lórí eléyìí ó kọ́ táwọn ọgbọ́n yìí náà ni pé ẹni tí ò bá ti kírun kìfèrí ni. abdullahi ló ṣẹ̀fẹ̀ ìkànnì ọ̀sà àbẹ̀yẹ tó bá àwọn àgbà àwọn sàhábà láyé òun ló wá sọ̀rọ̀ kan táwọn àfáà ti gbà wọlé pé tó ṣe rí gan-an tí ọ̀rọ̀ yìí rẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀. oníkànnì ashabu nabiyyi sallallahu alayhi wa sallam. لم يروا شيئا من الأعمال تركها تركها كفرا إلا غير الصلاة يبني pé ní wọn rí kankan nínú iṣẹ́ pé téèyàn ò bá ti ṣe ìyẹn di kèfèrí àyè àfihàn kìkì. pé àwọn iṣẹ́ téèyàn bá filẹ̀ àwọn iṣẹ́ mi téèyàn bá filẹ̀ tí ò bá ṣe àálẹ̀ lẹ́sẹ̀ ńlá ni kèfèrí nínú ìgbẹ́ kú fúrọ̀ àmàlí ló ṣe. ṣùgbọ́n tó yẹ pé ìròyìn ń sàhábà àgbọ́yé wọn náà ni pé kèfèrí ni alimami bin taymiya akọrọ yìí lẹba yìí pinni walimankol and aksal sala ẹ̀rí ti àrígbọ lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ẹni síwájú wa àwọn sọhábà àwọn tàbíyìn yẹsẹrì kúfọ fẹntì ò bá ti kírun kèfèrí ni wàhálà máa ní ìkọrọ nípìlì wùdú kódà ó jẹ fóun náà ń gbà ni. pé ilé ìnira yìí àwọn náà sì lọ máa kẹ́kọ̀ọ́ àlejò Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn àfáà mi náà náà àfẹ́sìn ni wọ́n sọ. al-Imam al wọ́n sọ pé ní ọ̀rọ̀ Abdullahi ibn Shakiki sọ yìí. tẹ́lẹ̀ wàzọ́ọ̀lù a pé ọ̀rọ̀ bó ti mọ́rọ̀ yìí wá ìta àgbọ̀yé bó ti hàn sí wa nínú ọ̀rọ̀ sọ. onílù pé anna ha bí ni mọ̀kànlá ìṣítàmà àfihàn sọ̀hábà àwọn sọ̀hábà gbogbo iná palùpọ̀ lé lórí pẹ̀ntì ìbá tí kírun kọ́ kékeré. eléyìí ni fáńdì imam ahmed rahimahullah ta'ala tí wọ́n ti gbọ́ pé irun ní nǹkan gbẹ̀yìn tí ó kọ́ kó nù islam gẹ́gẹ́ bá hadith kan ti gbé wá wọ́n ní tí nǹkan bá fẹ́ lọ pátápátá gẹ́gẹ́ bí mọ́mù ahmed bọ́lẹ̀ ṣàlàyé pé tí nǹkan bá fẹ́ lọ pátápátá òun náà nífẹ̀ẹ́ ìgbẹ̀yìn ẹ̀ ní ó lọ ìgbà tí gbẹ̀yìn nǹkan bá ti lọ kò sí nǹkan yẹn mọ́ rárá nù tó yìí kó bá ti lọ dé àmọ́ yóò sì fún bẹ́ẹ̀ ṣùgbọ́n tí gbẹ̀yìn bá ti lọ ńkọ́ kò sí islam lọ fún yàn. ṣùgbọ́n ẹ̀rí àwọn jùmùhúr àwọn tó ń pẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àfa oníkíkì pẹ̀lú mọ̀ wọ jùmùhúrù pé báyìí bá ti pọ̀ tó ó ní bá ti nínú ẹ̀sìn wa. àwọn àyímọ̀tò díìn bí àwọn asábì mọ̀sáì làwọn ẹtí ṣe òṣùwọ̀n jùmùhúrù. ó ní mọ̀ yàtọ̀ lórí iṣu kẹsíkejì lápẹjúwe ẹ̀sìn a rí pé àwọn àfa ẹ̀sìn bíi mẹ́ta wà ní apá kan ìmáàmù Ahmad ìmáàmù Abu Hanifa Malik pé nǹkan báyìí ìmáàmù ṣàfi lórí iṣu yọ abẹ́mìṣe rire àwọn mẹ́ta àkọ́kọ́ ìlà tó ń dùn hù. àdúgbò fún àwọn sọ̀rọ̀ ìríyà náà fún àbáwọn ọ̀sẹ̀ ìdíyà àwọn ìpè àwọn jùmùhù lórí iṣu yìí tó ń rìn látara tí ìmáàmù Abu Hanifa sọ àti ìmáàmù Malik àti ìmáàmù ṣàfi àwọn oníkèé ṣe kékeré ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ńlá ni tá a bá ti mú àá ti fìyà jẹ kódà tún ya palápàlà àgbọ́yé ìpìlẹ̀ wọn yìí wọ́n tún ya pa pé irú ìyàwó láti jẹ́ ẹni tá a bá mú lọ́dọ̀ ìmọ̀nù Ahmed tá a bá ní kó túbá tí ò túbá tá a bá pa kó kúkú kékeré ni àní títí mọ́tíbára àwọn mùsùlùmí ọmọ rẹ̀ ò ní jogún rẹ̀ ìyàwó rẹ̀ ò ní jogún rẹ̀ àní ìṣàdúrà fún tó pé kékeré ni imaamu malik àti imaamu shafi'i àwọn ẹni pé ní àájẹ níyà ìyá tí láti jẹ ìyá pípa náà ní tí ò bá kú bá ṣùgbọ́n àwọn ẹni pé ààrí ní kéde ìgbéyà yóò máa jẹ́ àtù fún gẹ́gẹ́ bí ẹni tó ṣe dìná tó ti jábí lé kọ́tà pa ẹni pé àánú láti kírun sí àánú ti sáyà wa mùsùlùmí ìgbésẹ̀ ńlá kan ló tẹ̀ láti ojú táwọn tó wò ó nù. látara àwọn ẹ̀rí táwọn náà gbà mú. tọ́wá lọ́dọ̀ ìmọ̀mù Abu Hanifa ẹni ẹlẹ́sẹ̀ ni ṣùgbọ́n a máa jẹ́ níyà a ní pa ṣùgbọ́n a máa jẹ́ níyà a sì ní dáwọ́ yàtí ẹ̀dùn àwọn kejì yìí ní ní àwọn ẹ̀rí wa bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àpá wọ́n ti máa ń dààmú fẹ́rẹ̀ rí ni. nínú àwọn ẹ̀rí yìí onípe ní adébáwò sọ̀rọ̀ àtọ́lá ó sọ nínú hadithi àgbàkọ́ lọ ẹ̀rí alukur'an wọ́n ní ọlọ́run afọ́nà ọ̀tọ́lá sọ́ba ìpè ní nàmbọ́ha làyé fírú àyùsọ̀rọ̀ kàbí wàyé fírú màlúù nàzáàlì kàlùmọ̀ yẹ̀ṣà ẹ̀rí ọlọ́run ní orí di kéèyàn ẹsẹ̀ bọ̀ pẹ̀lú rẹ̀ bí ẹ bá ti tẹ̀ bọ́ tọ́lọ́run tí ò bá tún fi kú ọlọ́run ní orí jì wàyẹ firu máa dùn nàzáàlì kalimọ̀ yẹ̀ta ẹ̀ṣẹ̀ míì tíyẹn bá ṣẹ̀ tún yàtọ̀ sẹ́bọ ọlọ́run lè forí rẹ̀ jìyàn. ọ̀kẹ́ bó tiẹ̀ jẹ́ pé àìkírun lẹ́ni tó gbà pé òun wà ṣùgbọ́n kò fi àmọ̀ pẹ́sẹ̀ ńlá ló ń ṣe ògùnbọ́n kì í ọlọ́run sì lè forí rẹ̀ jì. nínú àwọn gbòógì ẹ̀rí tí ìwọ̀n mu dání ni. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú hadith صلى الله عليه وسلم حديث حذيفة بن يمان حذيفة بن يمان ولا من sọ pé tó bá yá ìsìláàmù ó padà máa gbó gẹ́gẹ́ bá tó ti máa ń gbó abọ mi abọ yìí máa ń gbó tó bá jẹ àǹkárá ni ẹ ní fẹ́ rí àwọn nǹkan tó yà sí lára mọ́ ọyọ pé kí ni ìní di funfun ṣé bẹ́ẹ̀ ni yóò padà wá yá àwọn èèyàn ní mọ ti ń jẹ́ ìwọ̀n ní márùn-ún ní mọ̀ kẹ́kọ́ mọ́ wọ́n fẹ́ wà bẹ́ẹ̀. wọ́n á rí pé ní àwọn àgbàlagbà tó bá lórílẹ̀ lọ́kùnrin lóbìnrin mọ̀ sọ pé ní bàbá wa lórí kẹ́límù àwa náà ti ń wí ẹni tí ìyàwó ni sọ̀rọ̀ yìí fún yọ́ ìtúnjẹ́ sílà òun àti pé mọ́ tùǹjì ìmùlá ìlà àìlọ́lọ́ wàhùn láyé ìlú nà mọ̀ sọ̀rọ̀ àti wàlà zàká àti wàlà sìyà àwọn tó ń mọ tí wọ́n sọ̀rọ̀ yìí kó pèsè ìfàmì àwọn ẹni èdè náà gbójú síbò mí. wọ́n tún sọ fún owó ní síbò ẹ̀ kẹta tó wá gbọ́n pé ní ó wá bẹ̀rẹ̀ pé tùǹjì him láìláha ìlọ̀lá láìláìláìlá nìkan tó gbá mu náà lórí ìdí kíni yóò làwọn lè yá ni. bákan ni ẹ̀rí ṣàfáà tí àdébà mùsùlùmí sọ̀rọ̀ sọ́lá yóò ṣì fẹ̀ ẹ bá àfáà ti sọ fún wa nínú àfíìdà ẹ̀rí oríṣiríṣi ìtìpẹ̀ lànẹ́bí oríṣiríṣi àwọn ẹni tí ó ti kọ́kọ́ wọlé wà tó jẹ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n wọ́n padà jáde sígbà tó bá wà lọ́kàn wọn. àdébí àwọn mùsùlùmí sọ̀rọ̀ sọ́lá wọn kó gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan náà ní dáhà fún mùsàjába àdúrà àtẹ̀tọ́ ló tẹ̀ wọ́n gbà lọ́wọ́ wọn. wà á ní ìṣàbá àtúndà wá ti ṣàfá wà inna àná ìlà yóò máa jẹ́ kí ìṣẹ̀tì ìṣìpẹ̀ yóò sì bá gbogbo bẹ́ẹ̀ tí wàá ṣe fún ẹgbẹ́ pé ní màmá sá láàyè ṣètò bẹ̀ la ìṣe ìhà àwòká máa fọ́ ọ̀là òṣòro ìyẹn pé gbogbo ẹni tó bá kú tí ò bá tẹ̀wọ́ sánẹ́bì ìṣìpẹ̀ yìí àbí ìtọrọ ìṣìpẹ̀ yìí yóò sì báwo náà tí ò tẹ̀wọ́ sọ́nà pé ìṣìpẹ̀ ìṣìpẹ̀ yóò sì bá kọ́là bó ti wọná nínú àwọn ẹ̀rí mi sí ọtún mọ́rẹ̀ bákan náà ni hadith mi tí ó tó wá hadith mubarak ibn sọ́mi sanibà muhammad sàlá tó pé irú wákàtí márààrún yìí o ọlọ́run ṣe lọ́rùn ẹ̀yẹ̀ fún gbogbo ẹrú ẹ̀rí ọlọ́run ṣe lọ́rùn ẹ̀yẹ̀ fún gbogbo ẹrú pátápátá ẹni tó bá pé òkú rẹ̀ ó jẹ́ kó pé tó pé tùjú rẹ̀ ó jẹ́ kó pé tùjú ọlọ́run bá ṣàdéhùn pé òun ó foríjì òun sì fi sínú kẹ́ẹ́ ṣùgbọ́n ẹni tí ò bá pé tí ò kí bó ti yẹ kó kí àbí kò kí déédéé ẹ̀rí ìṣáá dáfara láwù wà ní ìṣáá àbábà ẹni tó bá wù ọlọ́run ó lè borí yìí tó ń ta ìkí déédéé rẹ̀ náà tètè àìkí bó ti yẹ kó kí náà tó bá ti wú ó ti lè jẹ́ níyà nínú àwọn ẹ̀rí tí wọ́n tún múre ṣùgbọ́n táwọn ń sọ ẹ̀rí lọ táwọn ń sọ ẹ̀rí orí àwọn ẹ̀gbẹ́ méjèèjì mú ó pọ̀ ìta yìí lágbára láàrin àbá ẹ̀sìn iná ló jẹ́ kí ìdájọ́ yìí lágbára láàrin wọn. fúnta bá wò ó àwọn àbá tó fi yín wọn pé ní hadithi òṣèṣẹ́ bàbá mú ó túbọ̀ sí pé ní àgbọ́yé ẹ̀sìn òsì ń gbà náà mọ́ ìtọ́kùnrin lẹ́yìn ẹ̀mẹ́sì tẹ́lẹ́sìn torí pé wọ́n mọ tí ń jẹ́rùn àtùkọ́ káyọ̀ ní mọ tó ń jẹ́rùn mọ́. bẹ́ẹ̀ ma mo tó ń jáwẹ̀ ṣùgbọ́n kẹ́lìmọ̀ la ilaha illallah oní ẹ̀rọ ti dánú. ẹgbẹ́ irú yẹn àlè lu ẹ̀rí yẹn pé wọ́n mọ̀ lójú bá wọn kí. bụ náà ẹ̀rí pé tí ẹ bá tẹ bọ́ ọlọ́run ní forí rẹ̀ jìyàn ṣùgbọ́n lè forí ẹbọ. wọ́n ní ni ẹ̀rí yẹn wà áàmù. ẹ̀rí tó pé ni àwọn tó kèé tẹlẹsẹ̀ ńlá rẹ̀ tán kèé ṣe kèfèrí wọ́n dá padà fún wọn. wọ́n ní ẹ̀rí tó sọ pé ní ẹni tí ò bá tẹ̀kọ̀ kú tó bá tẹ̀sẹ̀ mí tó bá wọ náà lè forí jì tẹ wá mẹ́ni tí ò kírun sábẹ́ rẹ̀ pé ẹ̀rí yẹn ẹ̀rí tó jó dindi ni ṣùgbọ́n àwa ara wọn ẹ̀rí míì tí ó yẹ pé ní ó fa ẹni tí ò kírun jáde lábẹ́ odindi yìí irú rẹ̀ náà làwọn ẹ̀rí tá a kó ti fúnra wa ẹni tó wá tẹni tí ò kírun nìkan àìmọye lápẹjú ẹ ti táwọn àfa àparùkọ lélẹ pé tó bá mú kùránì tó jù sínú ẹ̀gbin tó tọ̀ sí kí ni ìdájọ́ ẹni bẹ́ẹ̀ ná ó wà lọ tọ́jú kótó máa ké láìlà àìlọ́lá fana kódà láìlà àìlọ́lá ló pè sí kí ni ìdájọ́ ẹni tó tọ̀ sí kùránì tètè yìí wọn ni ẹ̀ẹ́dì pẹ́ bọ́kọ́ ló ṣe ń bẹ̀rù bákan náà lẹni tí ń fẹ́ tì í kéré àtẹni tó ń bu ọlọ́run àtànẹ́bì àwọn tó ń bu ọlọ́run àtànẹ́bì ń jọtí kí lọ́lọ́ sọ fún un abẹ́lá wà áyáàtì wà rọ̀túlì kóńtù tẹ̀sán ń sọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ àti àmì ọlọ́run lẹ́nu ẹbí ti ẹ̀yẹ láàtà àtẹ́sẹ̀lú ẹ̀ lẹ́sìkìsì kankan kọ̀ọ̀kàfà tún rárá ìgbọ́n yìí ẹgbẹ́ iná ìdíkẹ̀tẹ̀ yìí látara iṣẹ́ ní ìtọ́ṣe ìgbà ní kẹfẹ́ yóò pọ̀ sábà lónìí náà wàhálà islam ti sheikh islam muhammad ibn abdul wahab wọ́n ṣàlàyé àwọn nǹkan ní ìdí èsì kí yẹn ṣẹbọ tó fi lè sọ̀yẹ́ di kẹfẹ́ yìí náà bá ní àyàtẹ̀ ẹ̀sọ́ bẹ́ẹ̀ náà ni torí pọ̀rọ̀ ọlọ́run ni wàmẹ̀ abdulkumina láyé kí ìlà kò sẹ́ni tó mọ̀rọ̀ ọ̀sọ̀ tọ́lọ ó ti ń di lọ́rọ̀ yìí wá bá àwọn kẹ̀kẹ́ àáfàá yọ lábẹ́ rẹ̀ bàbá yìí làgbọ́yàn sọ̀hábà káyọ̀ pé afẹ́fẹ́ abánà jùmùhóòrù àjùmùhóòrù tí wọ́n ń sọ lórí mọ́sálà yìí àwọn tán wá lẹ́yìn ìgbà kan sọ̀hábà lọ ni ńgbà táwọn àyímọ́tò fíkì tí wọ́n dé ṣùgbọ́n àwọn àfá nínú àwọn sọ̀hábà àgbọ́yé tá a rí lára wọn òun náà ní pé ní ẹni tí òwá kékeré ni gẹ́gẹ́ bí Abdullahi tó ṣe ké gẹ́gẹ́ bí o ti sọ. lẹ́yìn náà hadith hussein babu yaman ti asọ fúnra wa pẹ̀lú ní láìláìlá yóò là wọ́n àkọ́kọ́ra pé nígbà yẹn kò sí àgbọ́yé ìrun mọ́ ní kéde tó ń pè pẹ̀lú àwọn ẹ̀kí. ọ̀rọ̀ kejì táwọn àbá àtọ lórí àdìsí yìí ó náà ní pé ní ìṣèlúfà lórí àmọ́ ẹ̀nì gẹ́gẹ́ náà lórí ẹni tó ń kírun bá lẹ́bí ò ṣe kí lọ́wọ́ pé tó bá kú báyìí òkú lórí ìlànà ní ìkéde ìlànà sani anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ayẹ̀dẹ̀ alùbẹ́yìí adúrọ̀bì wọn fi hà kùsẹ́yìn fàgẹ́ tó gbà ní tiwa òun ló mọ tó ń ẹni tí ò bá kírun kìfìrí ni gẹ́gẹ́ Imam Ibn Hajar eh, al-Asqalani gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ yìí nípa pé ní òṣèlú àti ọ̀fáráfùwé tó bá kú lórí eléyìí ọkú lórí ìlànà tó yàtọ̀ sí ìlànà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ẹni iṣu yẹn wọn àfa máa ń sọ láàrin ara wọn ṣùgbọ́n káwọn rí pé ẹni tó ní ẹni tí ò bá kírun kìfìrí ni torí pé ìyẹn lọ̀rọ̀ tó pọ̀lọpọ̀ sọ̀hábà tí wọ́n sọ káwọn rí pé ní àríjí ni àwọn tí ń pè yẹn ń kéde yìí wípé onílànà tí ohun táwọn àfẹ́ẹ̀sì sì sọ yẹn náà bá fi máa ń kìlọ̀ fún wa lórí yíṣù yìí gẹ́gẹ́ lẹ́yìn ẹni tó ná ẹ̀rí tó rí lẹ̀ lọ́dọ̀ tèmi ẹlẹ́sẹ̀ ńlá ni o tó ṣe bá bá ti mu tí ò bá ti rùn àápa ni ṣùgbọ́n kìí ṣe kẹfẹ́ yìí kámẹ́rì tẹ́ mú rí sí lòun ta ẹni tí ò kírun lọ́ọ́ pẹ̀lú mi ní rẹ̀ ẹ pé ní wallahu alam ètò ń fẹ́ lílẹ̀ lọ́sàn tí wallahu alam rìpé tárìkù sọlá kàbẹ̀ ẹni tí èèbá ti kírun rìpá ti mú wa lórí ìlànà àwọn ànẹ́bí ọlọ́mọba títí tó lágbára ní táwọn àbá wa láwọn ọlọ́wà kọ́ ṣùgbọ́n láwọn àlàyé nínú bọ́ọ̀lù máa sọ náà ta aláàtò sànù wa ọ̀rọ̀ tó yí gan ni bàbá àwọn àbá wa ń kalẹ̀ lórí iṣu yìí pẹ̀lú pé bá ti la kúkúrú lọ ètò lágbára ni ṣùgbọ́n bó o ní tẹ̀sílẹ̀ kọ́ọ̀tẹ̀ ìlànà àbá àmọ́ ń ṣàlàyé fún wa ẹ̀rí kéèyàn máa ń kọ́ra lọ fún ti ṣe ìkọ́mọ oúnjẹ àfún bàbá yẹn ó ti di kíni ó ti di kékeré eléyìí ti ọ̀rọ̀ tí ó lágbára ṣùgbọ́n tá a fẹ́ òun náà ní pé ní ọ̀rọ̀ òun lágbára ká fi ràn ara rẹ̀ ó di kékeré ó di kékeré òun náà ní wípé ní ó di kékeré tàbí kò di kékeré tí ẹ bá láti dúró ti ẹ̀sìn ọlọ́run òun ò lè dé sí bèbè kéde nǹkan yìí ẹ̀rí àníbẹ̀kẹ́ àmọ́ anábìnrin wa máa hàn wa máa wa máa hàn hàwùlà sí wọn ẹ̀rí ẹni tó ń rọ kiri káàlà yóò padà kó sínú oko yóò sì padà fẹ́ràn jáko wọ́n ń ṣe ẹ̀rí ní gbègbè káwọn fìrún lẹ̀ nítorí gbúrú ni kọ́nà bàtúmánà wa ta alákóṣà nù wa ó dúró tẹnìkọ̀ọ̀kan wa kó ṣe wá ní akínokú irun gan la fi méjì gẹ́gẹ́ bá ẹsẹ̀ síwájú àwọn afá máa ń pe mùsùlùmí ní àlù kíbùlà àwọn náà kọjú kíbùlà olùkírun ẹni tí wọ́n ti kọjú sí kíbùlà ńkọ́ àìkú yìí ti àlù sọ̀lá àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àpáná ọ̀tàlá ìta sọ̀rọ̀ ikú sí ní òkùnfà rí fún wa àwọn afá wọn máa bá wọn sọ pé bọ́rọ̀ tó yí ni náà afá ẹ̀sìn àwọn ẹ̀sìn ní ọkúnlẹ̀ yìí ìdí èmi sọ yìí èmi sọ sọ ní wọn bá bíbi ṣe bó ti yé èmi mọ kọ́ ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ jìbìrì sanibà muhammadu asálá nígbà táwọn ẹbí sọ nígbà tí jìbìrì sọ tákìlì sọ fún sọdáfítà bí àwọn kàbáfítà sọdáfítà àwọn afáwa ní ẹni sọ ẹ̀kọ́ náà sọ́nà àtàlà kó jẹ́ kí yára wọn pẹ́ ìwé tí a náà gbọ́ kọ́lọ́ kó ṣe ní òkú padà dá fún wa èyí tó kù díẹ̀ káàtó fún wa kọ́lọ́ dà ìforí tiwa. هذا وصلى الله وسلم الحمد لله